الحمد لله الذي أحيانا بعدما ماتنا وإليه النشور الحمد لله الذي له ملك السماوات والأرض وله الحمد في الآخرة وهو على كل شيء قدير اللهم صل وسلم وبارك على نبينا محمد وعلى آله وصحبه والتابعين لهم بإحسان إلى يوم الدين أما بعد إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته على حديث في a في أبي هريرة رضي الله تعالى عنه تبوا أناني الحديث والقدس في وجشن لا محمد عليه الصلاة والسلام تنبع ولا الله كل عمل ابن آدم له إلا الصوم فإنه لي وأنا أجزي به الصوم جنة bíbáyìí òun náà ni adé <clears throat> àlàyé lórí bí asọ́wò àwẹ̀ gbígbà ó ṣe jẹ́ gàgà ṣe kọdíyàn kúrò níbi ẹ̀ṣẹ̀ láyé ń bí àti kó níbi ìyà lálkìyàmà nínú àwọn orúkọ asọ́wùm òun náà ni innahu junna àwẹ̀ ìkọdíyàn kó níbi iná ìyà níwájú ọlọ́run ọlọ́run bá ṣàánú tó bá fi àwẹ̀ kẹ́yàn ètò jẹ́ olórí jù òun náà lọ́rọ̀ àyàn ẹ̀tọ́rọ̀ bá tún kẹ pẹ̀lú kẹsàrọ̀ tó sì yá pàápàá jùlọ anáwáfíl àwọn náfìlà náfìlà òòrè tí ń bẹ́ẹ̀ nínú ẹ̀ òun lélẹ́yìí o júùnà yóò búlọ́ọ̀kù yàn kúrò níbi ẹ̀ṣẹ̀ kúrò níbi àwọn mèdèmèdè ayé ètò wa padà kọjú yẹn kó nínú ìyá ọlọ́run. ìtẹ̀síwájú lórí hadith tó rárá gùn díẹ̀ yìí ó ṣe ọlọ́run wa ní fàyídà kánà yawmu sawmi ahadikum fala yarfud wala yaskhab wa in sabahu ahadun aw qatalahu falyaqul ìní sọ̀rọ̀ ànábì ní gbogbo ìjọ́kíjọ́ tẹ́nì kọ̀ọ̀kan yín bá ti wà láláwẹ̀ kọ́mọ́ sọ̀sọ́kùsọ̀ o èyí sọ̀sọ́kùsọ̀ nínú àwẹ̀ bẹ́ẹ̀ bá ti wà lẹ́ni tó mẹ́nu dúró kúrò níbi jíjẹ àti mímu kọ̀mọ́ síbẹ̀ o kọ̀tán síbẹ̀ o èyí á tún gbọ́dọ̀ kára dúró kúrò nínú ìsọkúsọ ọ̀rọ̀. Arrafat òun náà ni alkalamu albadi ọ̀rọ̀ tí ó da ìsọkúsọ ọ̀rọ̀ ọ̀rọ̀ alfansa kògbékògbé ọ̀rọ̀ èèyàn gbọ́dọ̀ bárò eléyìí lọ́dọ̀ aláwẹ̀ kọjọra wọn kí láǹfààní òun ló fà ó tún wá nínú ìgbà wá kan nínú ọ̀rọ̀ jíṣẹ́ ńlá Muhammad anabi ni malam yada qawla zuur wal amala bi gbogbo ẹnikẹ́ni tí ó máa fi àwọn ọ̀rọ̀ irọ́ àdáparọ́ èrí ẹ̀rí èké jàǹbá àtàwọn ṣẹ́ iṣẹ́ ìjàmbá iṣẹ́ iṣẹ́ àgbàdàmpété tí ò rí fílẹ̀ falaysa lillahi hajatun fi an yada'a ta'amahu wa sharabahu kò sí ní tọ́lọ́ fẹ́ fi àìkò jẹun àìkò mú rẹ̀ kò sí ní tọ́ fẹ́ fi ṣe àìkò jẹ àìkò mú kò wúlò tí ò bá rí àwọn ìwà bàjẹ́ yìí tí ò bá rí ìgbéjú sílẹ̀ láàrin yìí ìbẹ̀rẹ̀ ti mọ̀ pé mímọ̀ kọ́ sídi àṣìyá nínú àwọn iṣẹ́ kókó tí àwọn gbígbà tó wá ṣe nígbésí ayé mùsùlùmí òun náà ní tahdibu al ó tún wá tún ìwà wa ṣe ni o àwọn gbígbà yàtọ̀ sáì jẹ́ àìmú ìfọ ìwà mùsùlùmí mání ara ẹ̀ ládìsí yìí tẹ̀rí anábì ní olúwa ni tó bá di ọjọ́ tí oníkálukú yìí bá ń gbáwẹ̀ fàlẹ́ ayẹ́rúfó kó gbọ́dọ̀ máa sọkúsọ o wàlẹ́ ayẹ́sọ́bù kó sì gbọ́dọ̀ máa pariwo ọmọ ìwà wíwá pé káì mo lè ti máa ṣe báyìí ìwà sẹ́yìn owó tí wọ́n fi ní báwo wọ́n sì máa ń wà kí ló wá tariwo kí ló tó jàbí eléyìí kí ló tó àròyé ẹyinjú ẹ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ kọ́ra tó fi dénú lé tó fi dénú lé yẹn tó fi jẹ́ pé nínú àwẹ̀ kọ́ra àwọn ọmọ wọn gbọ́dọ̀ dá èèyàn bá nǹkan bá fẹ́ ṣe kinní kan ètò èèyàn máa ń kara sí tẹ́lẹ̀ àbí pariwo sí tẹ́lẹ̀ yóò wá gbìyànjú yóò chẹ́kì ààrẹ torí pé ń ṣẹlá Muhammad lónìí fàyídà kánà yawmu sawmi ahadikum kódà tó bá ti jẹ́ kó jẹ́ tó fala yarfuth wala yaskhab èèyàn gbọ́dọ̀ pariwo àwọn ìwà kan bẹ tí ò tọ́ kéèyàn rí pẹ̀lú yẹn ìkanra ìkanra àbí wà gidi àbí wà bínú tí wọn ò gbé káì ìwà àwọn ará kìnnì kan lélẹ́yìí àwọn wàkà ń bẹ tí wọn fi bú yàn láwùjọ pé nígbà tí èso ọmọ gbá tí èso ọmọ ọlọ́kọ tí èso ọmọ onígbà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ gbogbo àwọn ṣẹṣẹ yìí kò ní kankan ṣe pẹ̀lú ẹni tí ń gbàwẹ̀ aláwẹ̀ iṣẹ́ táwẹ̀ wá ṣe ni pé ọ tún ẹ̀kọ́ ó wá ó wá bíúdì ìwà àti ẹ̀kọ́ ládàbí lára aláwẹ̀ obìnrin ìjọ tó ń kálukú yín bá gbáwẹ̀ kọ́mọ jáde lọ́wọ́ rẹ̀ o ọ̀dà tàbá wá rí i pé ọmọ ènìyàn òun kọ́ òun kọ́ ṣùgbọ́n àwọn ẹlòmíì ló tán ló fẹ́ràn rẹ̀ àwọn náà fẹ́ràn ẹtí wọn gbọ́n tó ṣe ọlọ́run ọba wí o wà ń ká bàwú ahadun alkọtala tí ìbá sọwọ́ rẹ̀ ló ti wọ ẹnìkan tó wá provoke ẹ̀ òun ọ̀kọ́kọ́ mú wa náà gbìyànjú pé àà ìyẹn ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ṣùgbọ́n àyè mọ̀ wà ń ká bàwú ahadun alkọtala oríṣiríṣi lọ́mọ èèyàn àwọn èèyàn lè provoke ẹ̀ wọ́n lè pa ń sòwúrò wọ́n lè wò wá láìlẹ́kọ̀ọ́ pẹ̀lú ẹ̀ ẹtún wọn gbọ́n tó ń ṣe ọlọ́wọ́n ọba rè wọ́n ń sábàáwò ahad kọ́dà tó bá ti dé lẹ́bù tẹ́nìkan bu orí náà ni ẹ lọ gba gíláàsì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ lọ́wọ́n èdè àbùkù àwọn èdè yẹ̀yẹ́ àbí wọ́n bu ànábì ní ọkọ̀ tálàhù àmọ́ tí a fẹ́ bá a jà gan wọ́n bẹ ọ̀dà dóde mi ẹdún bẹ́ẹ̀ wọ́n náà dúró wọ́n náà ṣe tó bá dé séjì fàlìyàkùlì ìnì sọ̀rì kóun sọ pé ẹ má bínú òun gbàwẹ̀ ń tó ìnì sọ̀rì láàrin àkíyèsí kan bẹ lórí gbólóhùn yìí táwọn onímọ̀ tí wọ́n ṣàlàyé fàlìyàkùlì ìnì sọ̀rì kó sọ pé òun gbàwẹ̀ ṣé kò sọ sínú ni àbí kó sọ síta tó bá sọ síta tí bá sọ kọ́rọ́ àwẹ̀ ìbádà kan tó pamọ́ ni láàrin ẹrú àti ọba tó ní ẹrú sọ̀rọ̀ pé àwẹ̀ tọ̀ràn yàn ọ̀fẹ́ yàtọ̀ gbogbo ayé ni ọmọ pé mùsùlùmí ń gbàwẹ̀ lásìkò yìí yóò tún ní the publication bóyá wọn tọ níran wọ́n fin níran wọ́n tọ́ níjà ìdìbò sọ pé báwọn bá tẹ lọ níwàánú àwẹ̀ kódà yìí nǹkan tún lè bí ó tún lè ó tún lè bí wọ́n wà nù àwẹ̀ jẹ́ wọ́n nìkan lọ ń bá àwẹ̀ aláì ó tún lè bí nǹkan míì ǹjẹ́ wíwí yẹn ǹjẹ́ ìtumọ̀ rẹ̀ ni wí fún ẹni tí ń fẹ́ràn rẹ̀ àbí o. rántí pọ̀ ń gbà wẹ̀ o sọ nínú ẹni pé kọ́là lọ sáṣẹ wa pẹ̀lẹ́pẹ̀lẹ́ má bá wẹ̀ wá jẹ́ ẹni sọ ó sì rárá mọ́ bá tiẹ̀ lọ kó chẹ́kì ara ẹ̀ pẹ̀lú gbólóhùn yìí gbogbo eléyìí làwọn onímọ̀ náà ṣàlàyé ìbẹ́nu onímọ̀ tó ní tó bá ṣe pé àwẹ̀ ọ̀ràn ẹ̀yàn ní kò jòyè pé ẹ má bínú owó tó yẹ kí ni yóò tárò yìí. nkwa àwọn àánú àwẹ̀ nkálukú na bẹ nú àwẹ̀ nínú àwọn nkálukú kọra awi kọ lọ wọn nítorí pé ọ̀rọ̀ yẹn yóò ràn án ẹni òun náà létí tó bá ní ní ẹ má bínú kọsà lọ wọn ni yóò fi ara ní kó ń rárá pàkíyèsí ara rẹ pé ọmọ èyí mà ṣe gbogbo àwọn kan tí kó bá asiyam àwẹ̀ yìí èèyàn gbọ́dọ̀ jìnnà sí. àwọn apá kan ní kò sí nǹkan kan tó bá wí gbólóhùn yìí tó bá jọ́ràn àyàn náfìlà ni ò gbọ́dọ̀ wí bóyá wẹ̀ mọ́ndé bóyá wẹ̀ àlàmísì bóyá wẹ̀ jọ ẹ̀yàmú àtẹ̀sírí ẹ̀yàmú àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ bìtà ti lọ òun náà ni wípé nínú àwọn mọ̀kásílù àṣìyàm nínú àwọn èròǹgbà àti iṣẹ́ tí Ramadan tó wá ṣe nígbèsè ayé mùsùlùmí òun náà ni láti fọ ìwà rẹ̀ mọ́ láti jẹ́ kó ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ìjọ́fẹ̀ẹ́nusọ àti tí níwàá nǹkan méjèèjì yìí ti ń jẹ́ wà nánu o ìṣesí àtọ̀rọ̀ gbogbo wa la mọ ipò ìwà nínú ẹ̀sìn àti ẹ̀san ti bẹ fún ẹ̀ńtọ́lọ́mùbá bá sànù pẹ̀lú wà kódà bí ẹ̀sìn rẹ̀ bá kéré àwọn ìbádà rẹ̀ bá kéré ọlọ́run bá bá kẹrù tọ́ràn ṣe pẹ̀lú wárí yóò sì máa lépa báwọn tẹ̀sìn wọn náà pọ̀ pẹ̀lú ìwà kódà ń ṣe ọlọ́run ọba jẹ́ oyé wa wípé nínú àwọn kan tí tẹ̀sùn wọn iṣẹ́ níwájú olúwa níjọ́ kìyàmà òun náà ni wàá rè o ìwà náà láti sọ pé ibi tí tí wá يتجذر من الكلام والعمل ìpìlẹ̀ ìwà látinú ọ̀rọ̀ àti ìṣe náà ni nínú àwọn àǹfààní àṣìyáàb òun lélẹ́yìí o abẹ́ olúwa wọ́n ṣàjẹ́ká sáǹfààní pẹ̀lú àwọn èròǹgbà tí ọba Allah tó fi ṣe àwọn ìjọsìn lófin pàápàá jùlọ ṣíyàmù Ramadan tó wá fọ̀ wá mọ́ tó wá fọ̀ ẹ̀rú mọ́ tó wá ṣàtúnṣe wa ọlọ́run bá kọ́mọ́sá ṣe ní ọrùn fẹ́nìkọ̀ọ̀kan wa. اللهم إنا نسألك هداك واجعل عملنا في رضا. اللهم بلغنا رمضان وعنا على صيامه وقيامه وحسن الطاعة والعبادة فيه يا رب العالمين اللهم يا حي يا قيوم برحمتك نستغيث لا إله إلا أنت أصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار يا باشمرنا والكي ونسوني وجو الجمعة ọmọ gbàgbé àwọn iṣẹ́ olóore tí ń bẹ lọ́jọ́ òní ká gbìyànjú ọ̀sán lápá ń tètè ọbẹ̀ olúwa kó mọ̀ ṣàfihàn ṣe kò ń gẹ̀rẹ́. اللهم اقسم لنا من خشيتك ما يحول به بيننا وبين معاصيك ومن طاعتك ما تبلغنا به جنتك ومن اليقين ما تهون به علينا مصائب الدنيا اللهم متعنا بأسماعنا وأبصارنا وقواتنا ما أحييتنا واجعله الوارث منا واجعل ثأرنا على من ظلمنا وانصرنا على من عادانا ولا تجعل مصيبتنا في ديننا ولا تجعل الدنيا أكبر همنا ولا مبلغ علمنا ولا تسلط علينا من لا يرحمنا اللهم صل وسلم وبارك على نبينا محمد وآله وصحبه أجمعين سبحانك اللهم وبحمدك